إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أبو قاتل تبتع الله الصلاة يسوي تيجاني جندو تبتع محمد صلى الله عليه وآله وسلم من أن شافوشي بغني يا ربيع الأول وتنتهي في الهجرية nazimeyi da sakon shiga mutu ya januari 2014 ya kalenda ya miladiya ya wata mythology ejiya matsala na jiya za ka da yawo yana ebo yaji na jiya wani sai ka yawon jan barka nasiha ne yi wa a shiga wani oyin kan wajen wuta ta tattari ẹgbogbo bá àwọn aṣọ bá ìlábáyàrù ńlá wọ́n bá jẹ́ ní ẹgbẹ́ wọ́n bá jẹ́ pàǹkẹ́ alẹ́ nasiha yana fari a wajen ya manufai ẹgbẹ́lẹ̀ ìyàwó jẹ lánà súwà lọ́nà ṣe ṣìgán wọ́n ní káyá ti di alfàdàkàlẹ́kùn mi an fóṣẹ́kùn azuwájá lẹ́tàkùnú ilẹ̀ ìdáwọjà alábẹ́lẹ́kùn mawàjátà rọ́fúnà inna fi dhalika la ayatin liqawmin yatafakkarun ومن آياته من آيات نسيتو أن خلق لكم من أنفسكم أزواجا سيتعطي عليه بدأ تعطيه وسيتعين تجي عليه لتكونوا إليها يبيني متكلها وجعل بينكم مودة ورحمة كيف تعيب جنجن جرابي يتوسيل تتعشيه إن في ذلك لآيات لقوم يتفكرون لنا آل يبيل طيبا يا وجي ويلالي والأوروسا yabona niga yayi baru kuji da na ga da iko ne ebo no jiawo ebo ne ya waje we ya da da we kwa kore ni da so da ne ma de يا ولدي سنة يا النبي صلى الله عليه وآله وسلم أبنا نبقى النكاح سنتي يا ولدي سنة يا نبي فمن لم يعمل بسنتي فليس مني فنلت بسنتي يا نوز من نبوة ابن ماجه الله برغالي سنة عن عائشة سلسلة الصحيحة يا الألباني رقم يا حديثي 2383 ní àǹfààní àwọ́jọ́ wẹ̀rẹ̀ lázà zagi ẹ̀sùn káyàzá yí èdè òtú bàájú yẹ ẹmọ̀tí ó káàzù mẹ́ àjẹ̀ ní ẹmọ̀tí ó àlẹ́dìgẹ́ ìzámá tẹ́lù adam Kwai dama ta yi insanu, mai kasa a madugu illa ni talata, ɗaya ga ajiyar ne sun ba sai laba sai wuta sadafatun jariya sadaka ne kenan, an ilmin yusufa obi, wani ya gina hakika amfani na a wajen mu a wani rufari in ya jina ko mai yi kirki na sai ba zuwa yawanci na albukari ka dubi ala da mufradi ta imam muslim ta abu dawo da su a tirmidhi ta imam an-nasa'i daga hadisin ya abi hurairah sai jalu sajirata ne hadisi sanun na yi kenan da Ina gaya wajen gaji a jini ga gumi, a ne ga da ta wuce gaya wajen gaji a jini mai na gumi, ẹ̀bà dájú ohun tí wọ́n sọ fún ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ náà. ìyàwó tí ó dá ní ẹgbẹ́ jí ṣe náà látàlọ́ àìjẹ́ náà àlébìdá máa ń ha àdàjá rí ẹ̀fẹ́ yìí bà ní lápá jí ìgbà ní ìbàwó bà ní. hátà ìbìríkà alẹ́jì ìgbà wà lé wọ́n àwọn ti lé dùn ó ti dé ní ìlàjílẹ́jọ parí àwọn sínà ìmá muslim bá tí ìrìnlẹ̀ ọgbẹ̀rẹ̀ láàrín ní àlẹ́sùn ní máa nìkì mọ̀ asọ̀híhà ní àlàbárẹ́ta ya àlẹ́sì 297 yàwó tí yẹmọ́ ìwúlò ẹwọ́n láàrín ìgbà àdúnyà kúrò ha ta ya pátá ẹmọ́ ìwúlò wọ̀kẹ́ ìrùmọ̀ta duniya. ina mai yamawa na zai mawa jore almar'atu sa'i a ilani kirki imamu ahmad ya na musulta da tsaro da ya yi niya abla na amuru sai ya yi sauye raka da abin da 341 nasiha ya ba ci mini nasiha da yi ji ba wani ba wulu kela kirki yayi yi bàdáwọn bèèrè ájùn lórí kánà sínú ọ̀gáyì dáa wọlé ṣíṣì wọ́n wá bẹ̀rẹ̀ níwò ní ìbànẹ́sílà kí ní ṣìgbẹ́ pátá kó àmáwọ̀ tó bá wọ sí àṣà wọ́n yẹ́ mẹ́lẹ́gáàrùn-ún إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والصادقين والصادقات والصابرين والصابرات والصابرات والخاشعين والخاشعات والمتفرقين والمتفرقات والصائمين والصائمات والحافظين فروجا والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما قلت لرجلنا إن المسلمين عليك مسلم عليه والمسلمات يا مسلمان عليه والمؤمنين يا مؤمن عليه والمؤمنات يا مؤمنان عليه والصادقين للغسيان بعده والصادقات للغسيان بعده والصابرين لذاكر من بعده والصابرات لذاكر من بعده والصائمين لبيلتاز من بعده والصائمات لبيلتاز من بعده والحافظين فروجا والحافظات بذيجي والأوراد من بعد جونا بذيجي والأوراد من بعد جونا والذاكرين الله كثيرا والذاكرات بذيجي Ẹ̀fàṣẹ́kì, àmẹ̀wùsẹ́ ti ẹ̀ṣẹ́kì nínú ẹgbàbà àjíjọ́dẹ́ ńlá yìí. أعد الله له مغفرة وعجرا عظيما ke ta shi jiya ya gafarin bi ladanin wacce ne e gbogbo ba a wuri ke ta shi jiya ya wu ba a wu fi wu da yiwu yiwu da yi yiwu fi ki wọ fún ṣe òkú dayo bá ṣe dayo náà ṣe kéèkì yóò náà ṣe ká pọ́lí àyíwọ̀n àti láti dínà lọ́wọ́ àti láti pọ́lí àjò tó náà láti ìjọ̀gán ìgbọ́nà ẹwà ìrìnà àti òṣè káàdùn àti èkì atásásúnà ọgbọ̀nà mú bá fún lọ́nà tó mẹ́ ṣe àwọn èdè náà mọ́ wọn àdúrà wọn tó ṣe àwọn káàdùn láti pọ́lí àjọwé ṣe àwọn àgbọ̀rẹ́ káwúrà ẹ̀gbọ́n àti atásásá sí ìbò wọn àríyàn ẹgbọ́n ẹnu láti ìdàwọ̀ àlejò àtúntò náà dínárì náà jẹ́ fọ́lọ́lájẹ́ dínárì náà láì dínárì ní síkùn rọ̀dúrọ̀ aláàríyà rẹ̀ láì dínárì náà bàbá jẹ́ ohun tí ìyá nìyàn. nà sí ayé ìdájílé ẹjọ́ ọlọ́bà àwọn wádẹ̀lẹ̀ kí í ṣe ayé ní ọ̀nà wà sí èdè fẹ́nà kátà olóòtádù bẹ̀rẹ̀ wà lè kí náà ohun dánwó tí ó ti lọ́sí ọjọ́ أصلوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهم أصلوهن إلا إنش أدعياتي من حيث سكنتم بل لا يستطع لتنامي وجدكم ولا تضاروهن إما إبابا إنشما لتضيقوا عليهن يقول إبابا آآ وتفوى يوم يفوى jìlbáàbù ìwọ̀n èjì yàrí ọ̀dàwíyà lórí ẹkọ́ gbèsè àpòyẹ ìbáadá bẹ́lá jì Hadith ya Muawiyah ibn Haida radiyallahu anhu Wọ́n wá gan àlébìgá kí a ṣe ìta tí a bòjé àlébìgá an tó tó ha ìbá fa'inta. Wọ́n ká sí ẹni tí yàrí lórí jí وتكفوها إذا كفيت فتوفوا وتوفوا يعيشوا يفوا فلا فتوفوا ولا تضرب الوجه لا تنيوا يسكتوا ولا ولا تهجر إلا في وما جرى مسيتا إمام أبو داود أداب رواية النبي وعليه بارنا قال كبار

ko ẹgbẹ́ lè fún ọmọ lábọ̀ ẹjú wá láwùjọ wọ́n kò tó lọ láti ló ní wọ́n àjẹ́ ìjà kálẹ̀ tún tó tó ìrìnà lẹ́nà ìṣẹ́ ìṣẹ́ ìjọ wọn àjọ láwùjọ wọ́n gbàtẹ́ wọ́n ní ìwà ẹgbẹ́ òwúrú yóò dájú àti ọ̀yàwó gbàtẹ́ wọ́n ní ìwọ òjò tí wọ́n ti wọ̀ bọ́ ọ̀gá àwọn lámúlá. Màtí ìbá wọn kì ló jà lórí ìwé ìdílé wọn jà. Ẹgbẹ́ lè máa ṣe àjẹwò. Ebi tẹ́ yí, wá jẹrẹ wá jẹ nínú ìdánwò yá yó lọ́kọ́ta. Ẹyẹ ti bẹ̀yìn ní nà. Wọ́n gé ẹ̀fẹ́ ìpìlọ́gẹ́ àti ìpìlọ́gẹ́ gan mai waye na cikin wani kuskure da fahimta yi ne amma jin yi dole yi wa ya cikin kando tí wọ́n àyáyì kando tí wọ́n àjẹ́kúskúrò kando tí wọ́n àjíkọ́jí ganga kando tí wọ́n àjíkọ́jí láti wó ọ̀rẹ́ káì lẹ́gbẹ̀ẹ́ tó wọ́n yóò kárì kò dàtà jù yóò yìí yára àlejì lẹ́ṣẹ̀ táyẹ̀ láàlá rẹ̀ ṣe látàrí òṣè láyé kú ìlú tuntun ó dájú láti ẹjú ti ṣàdé òun rẹ̀ ìlú ó fi gbàlẹ̀ ó jẹ́ jẹ́ ẹ̀rẹ̀

Ògbọ́gbọ̀ yìí àjọ inú tó lọ àti ẹ̀jọ̀ fún kàkàtà wọ́n yà ní ilẹ̀ náà ó ti dán mọ́ wa náà. Kó fún ẹgbẹ́gbẹ́ àrẹ láyé pé èkó ìṣẹ̀rẹ́ èjì òṣùwájú, èjì òṣìlẹ̀ sí ya, èjì ìjìràjọ̀ gbogbo. Kada na ba ta gawa ko ba su hakaman min ali wa hakaman min aliha. E wa zana jin dara na daga yayi ba da daga yayi e wuci bu a to ji su a to ji dara. Wuci ga yake tin ya ne da su ko duwa. nasiya mutu a bashi na ya yi da wani da ta yi wa jina kun da gari ki ma da ta yi wa jina kun da kashi ya ma da ta yi yi wa ta kuma da ta bayi wa da ta bayi wa ta kama ke yi kashi ebe yi wuri ya ebe yi wuri ya ka ni wajen yi a wani la'ashi ukon nan na wasa lafiya wọ́n sọ láti ẹ̀. Kààlú ní kàrò كيكيغان والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا والذين بلجوا يؤذون المؤمنين اي لا تسموا بهجنا والمؤمنات حتى لا تسموا بنجنا بغير ما اكتسبوا اما جليسي بجانا فقد احتملوا بهتانا واثما مبينا قال جليسي وشكوكو بتانا انا بقى المسلم من سلم المسلمون بإطاره ويجب مسلمون أيضا إذا أنت وعدك بإطاره فالذي يكون يكون ẹ̀dọ́gbọ́n fẹ́ ìpì ní ọ̀pọ̀pọ̀ ma lẹ́ẹ̀bù sí kama wọ́n lẹ́ẹ̀kọ́ lẹ́ẹ̀lọ́tọ́ ma lẹ́ẹ̀kúnjọpọ̀ ma lẹ́ẹ̀gẹ̀gẹ̀ tí ó má inú ẹ̀ àti ìrìkí àwọn ọ̀dọ́ ẹ̀dọ́ àti oúnjẹ ara kájí oúnjẹ ara ẹgbọ́rọ̀ tàbí ọ̀nà wà ní ìgbẹ́kátọ̀ oúnjẹ ara kan táwọn oúnjẹ ń ga ọkùn àwọn ọ̀dọ́ ẹ̀dọ́ àti oúnjẹ ara jẹ́ gbọ́ngá jù fẹ́ǹsì

3261 àdẹ́dì yóò láàájú lọ́lẹ̀ sí nílẹ̀ ẹ̀rọ òfin ẹ̀dà yàrí ní káàkiri ẹ̀rọ mú jìnà lóòtù láàṣùgbọ́n àti ìlàtùkùn àti ìlàlẹ̀ ìṣú kápọ̀ láti ẹ̀bà àdúrà tí ó ń yọ́ mẹ́rẹ̀ ẹgbẹ́rẹ̀ bá àti tó ṣe légáàjì wọ́n ń ṣàdúrà bàtí ń yí yẹ́lẹ̀ yẹ́ ìdìyàn gáà bàtí ń yí ń sọ́tò yóò wù alẹ́ fáwọn àṣà gẹ́ẹ̀dì ìlú ọ̀tún pọ́mọ gẹ́ẹ̀dì òfin kanọ gẹ́ẹ̀dì ẹ̀mọ tó ìjọ pọ́mọ káàkùn wọ̀ máa lóun lọ ápùpìtì bá ìjúlọ sí ìmọ̀ èjì lẹ́gẹ́rẹ́ èjì lẹ́jà rẹ̀ òmìnira tẹ̀lé ikú ló ń wo wọ́n lé yẹnlẹ́nà wọ ìlú kámọ̀ láńlẹ́fà ẹgbà àti ẹsẹ̀ inú ẹ̀ wọ́n lé láà tún jára ẹ̀ ń fi jà wọ́n tún jára ló wà mú àlẹ́ tàbí sọ̀lá wọ́n sọ̀lá àlẹ́ ha jù láyé òdìbò wọ́n fi sálẹ̀ ọ̀gbọ̀n náà kúrò jí wajen al'amurin ba fulani da fari a nan iya ga yi da tuwar wajen wajen kun da wuko kun ga yawa hanyar jin wajen yawa wuko da da yin shi da na ɗan lalwa ba a ji ba su ba ne ne ga yin wannan na i love you mai wawai ina son wasa wanda yanzu jibuci na wajen sa'adu yanzu jibuci an bare la gida haɗi sallawo wallahi gida ta ci ba sai bayan da wuce na kuwa malo wa shafin shi wani ne ko ya bugu shi na wuri ne wani wuri wani Number eight, wọ́n fi ẹ̀ ń mú pẹ̀lú àti ìlàtẹ́ ẹ̀tẹ́ pẹ̀lú ẹ̀yìn wọ̀nyí máa الذي يكفى بالمرء إثما أن يضيع من يقول وقل في هذا وما ذلك كنا gbàná ọ̀gá àti fámìlì náà mú dáadé náà àlébìnrin owó tó ní orí ewu pé yóò ní fádàkàwà tó bí àlébìsọ́lù lọ́wọ́ àríwá àríwá sọ́lù

wadata kuma ko abin wani da malam ka zaji ka zan ka zaji ka ba ta ko ne ba ta waci da wuto nan na wato ko ne ba ka zan je je ba to zo wale a ji allo ke ko da ke wala bukata wato ka ndo shi a fale wa ji wa cin na so ga jana ba yi da a ga to ko wace yi ya to ku gubo tu eh jin da biyo da biyo so ku ba wàlẹ́ náà school fees ní èkìṣì àyà láìsí bí àyà ẹnẹ̀jìrẹ́ láyìn ìdẹ̀ ìgbóná tòkílà pẹ́yà tún ẹkù áwọ́ òfúdá kòkò màtìrí àti kẹ̀lá búrọ́ṣì àyà wọ́n lẹ́gbẹ̀ẹ́ òkòròkò ní ẹgbẹ́ lórí jẹ́ òkòròkò mẹ́lẹ́gbẹ́ àyẹ́jẹ́ àwọn náà lé láàájí ní òjújú sàájí ní sàájí ejiji ga alo makanta doji biyo takada na ada ga alo na ayyaban kai mu wo ma u da da asibiti inu ga ije won òṣìṣẹ́ bukata àti ọkùn láti àtìsí gbẹ̀gbẹ̀ ìjọpọ̀ ìṣúra àtìsí àmà àmẹ́jìṣí láti àmẹ́jìṣí tó bá iye oòrùn tọ́gbà náà ẹgbẹ́ ni ìgbà tí ó ṣe lè wá ló tẹ̀yìn gbogbo pátá fáṣú ìgbèjì ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ wọ̀gá àwòjí wọ̀gá èyí fúláàdì ìyẹ̀yẹ́ wọ̀sọ́gbọ̀ òjì na wọ̀gá bá nù láàyè pọ̀tàn ẹgbọ́n na báyìí na wọ́n tó bá Yana ṣe ọgbàjà àwọn Fulani lọ́nà ọjà lọ́ọ́jẹ́ òfin kọ́nà ọjọ́ láwọ́jẹ́ à. Wọ́n láti kò bá rí àti inú òfin ojú òdòjò mẹ́rin èjì wọ́n gẹ̀dà wáyé. Ẹgbẹ́gbọ́ Fulani lọ rí ìdí ẹ̀gẹ́ yìí lọ nínú rájí ọ̀rájẹ̀bà. Yàtí ẹwú kan ní kí ṣe jẹ́ àjíkọ́lẹ̀ láàwé. Èyí ti yóò yà àjì ètò àní ìtọ̀ ọgbùgbà àtọ̀ ọgbùgbà tó ti ká jù ìyàwó yìí ní ṣáà ní àná wájú adájọ́ ìdá sáráìkò bàbọ̀. Adéjọ́ súnpa ayọ́ pẹ̀límọ̀. Ẹjẹ́ mẹ̀ṣí jẹ́rẹ̀ sún ayọ́ làbáta. Bàjíjẹ́ lẹ́bá, yàtẹ́ sí tí ọkà tẹ́ sí àyà sí ọdẹ̀ sí tẹ́bí kò máa ṣíkò ìṣe ìlà ìwẹ̀ jíjí. Ẹbàdá ti yàbá sí òfin ìjìnlẹ̀ àríwá ṣáàlá ọ̀dáadáa. عن عمر بن الخطاب رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يجيب نخل بني نظير سيدنا عمر قال لك هذا الشيء بينا يلو تتقنا وقوي بني نظيرنا ويحديث لأهله قوت سنته ويجينا مثلا يعني مش عشية يعني بيني ولا أنا بيلوم وجهتي أنا بيلاشير ويقول لك فاشي أستاذ جاي عدو جمال nínú ọmọdé àkúrẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ náà náà èyí sọ fún ní àríwẹ́ látùkù fún náà ìrètí ńgbàgbọ̀n wá ti káńgá àríbí jẹjà àti èdè àti ìṣòwòdó káàkùnrin àríbí jẹ́ náà èyí ìfẹ́ láì ní èyà ní ìṣílẹ̀ àìní ìṣẹ̀fẹ́

wabashyikiye igice iyo babatekeye kugura ubwuru yaje erasu ama wakikilogu mutu atunge bawe watunge kibe bawe ayetengwe ki jẹ́jẹ́ láti ọwọ́ láti ẹjọ́ ẹgbẹ́gbẹ́ni ẹgbẹ́gbẹ́ni ẹgbẹ́gbẹ́ni ẹgbẹ́gbẹ́ni ẹgbẹ́gbẹ́ni ẹgbẹ́gbẹ́ni ẹgbẹ́gbẹ́ni ẹgbẹ́gbẹ́ni ẹgbẹ́gbẹ́ni ẹgbẹ́gbẹ́ni ẹgbẹ́gbẹ́ni ẹgbẹ́gbẹ́ni ẹgbẹ́gbẹ́ni ẹgbẹ́gbẹ́ni ẹgbẹ́gbẹ́ni نهى رسول الله صلى الله عليه وسلم أن يترك الرجل عالما ليلا عليه الصلاة والسلام يكون ليلا أو فقط يقول يشيله misali ba zaɓi tashi da ta yanzu kawai tara wa dogalar jeku ya ji wani ya su ba shi daga yake ko ya su daga yake wa kafin ya ci gudun tare da kwakwabe yi tare da kowa ya kusa mutum gobe ne wa suspecting wani yin na koya إمام البخاري المسلم إلى muslimi da rayu sai jajiru ibn abdullah عليه أن تباتا إنك إن تباتا أوراد الناس أفسده وذا يتقوى الأوراد عنه ولد عنه جلالة أو كنت أن تسلف وهو سبحانه وعلا وهو جلالة ولد عنه جلالة وغاني أبو داود أغام بيرغ عزيز بيه معاوية سيجعل صغيرة عزيز 2290 2295 sababu ga tashi wadda ne kawai zai kawai yau sai da shi ga nan kiji kan ba mu ya wani wuce mu ba ba wanda ga yadda kun da shi to yin ya da trust ya ga wa sai dai ga wani wuta gaskiya kawo to ga yau ga da wa jani da wani wa shi lafiya Allah ya samu dace. So, wa kamin zai sanzira ko da yanki kiran wuri mafi yi yoyi jẹ́nà wọ́jẹ́ bàbá wọ́jẹ́ náà wọ́jẹ́ náà wọ́jẹ́ yàyà wọ́jẹ́ dáyí bẹ́ndú wọ́jẹ́ ìpátọ̀ ọgbẹ̀rún lórí fún wọ́n á tí òun lágbà ẹlẹ́mọ́ owó ọ̀tọ́ jẹ́ dẹ́yìnbìṣì yẹ́mẹ́jú ìdé olójú kàánú ojú ìyàwó náà wọ́jẹ́ sáà adáyí ẹ̀sọ̀ wèé dàtàrí ìlàgẹ́ ìgbìyàwó wèé ló ìlúwẹ̀ṣì na lọ ìlàgá jẹ́rẹ́jẹ̀rí wèé lẹ́nu tó àwọn ìṣẹ̀lá ìlàjì àǹdẹ̀rẹ́ gaa wọ́n jìyàwó ní gbogbo nígbà ìjìyàwó ní bí èjì gbàgbà ní anyị ka na annabi sallallahu alaihi wa sallam to lana da hadija ja je dina ne da ku ce ani da ku ce ta ne bi ba ne ji ku ngan alagwa ne yi ku tun ga da lai yana na hadija ne ji ku sana na hadija ga da lai yene ga wai ku ba yo yo wai ya je hukunci yene na ta bala mu Nasiha ko kuma ya ci a gẹ́ẹ̀kì ìwò tó ń wèjèdè lọ́wọ́ ẹ̀jẹ́ ìṣínà àlébùdé ìṣẹ́lù ìṣẹ́bà àlébùdé pàtí ètí àdìyẹ gbogbo àbàlẹ̀ ti bá àdẹ́ka ní àṣíkùbìlà èyí lápapọ̀ ìtìbàjì والسجن والسيرج وقد الناس التي حرم الله إلا بالحق يقول لا يومي نتيجة هذه حرام نتيجة عن دوني وعقل الربا لن يزوج الربا وعقل ما في اليتيم يزوج ياكل والتولي يوم البحث يزوج بيتي وانا عفونا وقف المصنات المؤمنات الغافلات يزوج مؤمنات كذا إمام البخاري ومسلم تعبد على فعل خير حديث أبي هريرة إرواح الغليل فليحدث وعن كثيرة وعليها يزوجون قد كنت وعمل آل يقول الزكاة يقول وشن لبوان مدينة قالوا تبقى ما سوى قال لما كي أقول لما ليش يعمل إذا وعقوق kaza zaɓen da zai develop na kiyo ta shi ne yi don cijo ga zutu da abin gani da jijin ya ci na zai wọ́n mú rẹ̀ sí ṣẹ́ẹ̀ṣì bá tẹ̀rẹ̀ agẹ́gẹ́ ìdè ìdòrí àṣì wọ̀gájì àti ẹ̀là ẹ̀lẹ́ yìí ọmọ òjìgì tẹ́lẹ̀ bí àwọn àìmọ̀ wọ̀ sí ilẹ̀ ìdàlùkù máa ẹjù láyé tó ti mú láti tó jì ní kéèkéé mú jì bí ẹyù yẹ mọ́ tí ó tí ó yẹ máa ọgájé parí máa òfú dájà látàlọ́gbò wípé ọ̀dí alẹ́lẹ́fà tẹ́ ìdòdó ló wá òfú jẹ yú láyé ẹjú òṣìkò yíjú ẹgbẹ́ láàkúrò jíjì Fáńdá ní wòsì délé ko an kusa wa ahli kunna chakita ti wa ne da ni shi da ne na e bi da ku ja e bi da ne ya ku o ba ji wa ga da ne da ne ne ko ta ka ri ba ji ni ba ji ale bi e ji e ji e ja ko ro bi salati da sallai wa ma sabbi ni kan da ri ya واضربوه عليها لعشر وهم أبناء عشر سنين ومودعي على أبويا أبوة مجانا وفرقوا بينهم في المضاجع ومولاجي دولة لتعتاني لبابه Eji shiga ake ga na jiye bi kwale, a nan shiga ya kula mu ya wuri nuna, san nila ga bismillah, kun jiye ne ka jiye kwakwa royi wa kullum na yi kamar da kai na nasiha ya wejiki watoke dawa hizi wamaaje ilimi au yini yewe ọmọláyé lóòrò ló makanta kàtó kùránù kàtó àdífì ní tàbí ẹ̀ṣùgbà káàkiri kàtó na albàwó na àdífì wọ́n làkáàkiri and da rest kásẹ̀ẹ̀kì ṣìyọ lẹ́ṣìkà nígbẹ̀ ṣe àdéyẹ̀wò ìgbìnà 23 24 gdb and the rest lè jẹ́ àlà kàtún àti ẹgbẹ́ náà tẹ́ wáyé tẹ́gbọ́lẹ̀ jáyé ti jẹ́ àǹfààní jáyé ti egbò ẹ̀ lábẹ́ ọjá àdúgbà orúkọ àti ní wọ́n ṣe fa òru àmọ̀rá ní peter ti ibi mo tẹ́fẹ̀ fààrí jáyé ti bà tó ìwọ̀n ní ọgbù bá alẹ́ fáwọn ìbáṣẹ́ nígbà ìwé òwúdé àwọn àjíjẹ fún dáadé ganin mutum da ta yi da biyu da ke shi ma fíìmù sápásápá yìí ó ti ń ṣe wa pornography níbi ìpátá káwọn ọ̀dọ́wọ́ tó lè ní òye kí ló tẹ àrà kó lè mú mi ẹ̀kùn tó ní àbùkù àríyé ويحفظ خروجهم لدخول رجالها وعدا أما قال يا صح عن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال عن ثلاثة له أجران له تقدم أجلا له بهما من أبو رجل كانت عنده أمع لباجل جوجه فأدبها وموجل جلبي فأحسن تعجيبها وتموت لدى الجنة فتزوجها وتموت جيوانا فله أجران وعندنا على ربع وقد جوزوه وقد أيضا جاوزه لكن وقنا وما عندنا على هو أغنيته Nasiya wai gari ki ẹgbọ́n ni wọ́wọ́ lẹ́yìn ẹgbẹ̀ tí lè jí pàwọ́ ara ìwáyé ní òkè, Pride sky lẹ́lẹ́mú náà ń gẹ̀rẹ́ náà lágbẹ̀rẹ̀ lagaya yadda suna shi experience rayuwar lagaya yadda suna shi ju damuwa su láti landowa na lagaya egogo owó tó kàdà láti kìrìtì ló wà rí bí ìrìn àbálòtí mọ́ tó àmáàlú ẹgbọ́n ní kúrò tí wọ́n ni lálòtí bẹ̀rẹ̀ wọ́n النبي صلى الله عليه وسلم ليس حدث الرجل بحديث ثم التفت فهي أمانة إلى قدر الجيازة وفي جيازة a na amana Ìwájọ́ náà ló ṣe gbọ́gbẹ̀ náà ẹgbẹ̀lẹ̀ àmáànà, èyí máa kó ìyàwó ní àrígbẹ̀ ìgbèrú gbogbo tán, agbẹ̀pàkó tó káńgá ìṣẹ́ ẹ̀sùn ìyàwó ọmọ látọ̀ ìwọ́n láàrín àdánlójì, ẹlẹ́lẹ́ta káàkùn tó bẹ̀rẹ̀ gbogbo, ẹlẹ́ ìyẹ́ rẹ̀. إمام أحمد يا أبو داود الطاهري في أضياء المقدسي أضياء المختار عليك a أصحيح يا الألبان لك من 109 kàntúyà wé ìjọgúbẹ̀ tí ṣe lápò ẹwù yìí ẹwẹ̀ awù yìí olùdọ́rọ̀ sọ́ọ̀bù wọ́n lè pa àbúrábò sáàbù èjì kó súrẹ̀ ó ní ajá mẹ́rin àjọ sáàbù ló fi mọ́lá òwúrẹ̀ So, Àlébìsọ́lùmáwà ní ìwà ayọ̀ sẹ́lẹ̀ إليه إذا أحب أحدكم أخاه فليخبره أنه يحبه إذا غير واحد ولا بعد ولا بعد يقول يوم هو وين هو قالوا له ما لما يوم يجيبوا يا وين هو يقول sai da ni sai da na hadisi 177 wa al-bukhari muslim fa ina kyanne wa lallahu lahu yi wa gíláàsì lábẹ́ iná oyé pẹ̀lú òjòmọ̀ ilé náà ọ̀tíkàṣìwé òfúta ní ìpanú olé yóò ọ̀tíkàṣìwé ìdàwó ilé yóò ọ̀tíkàṣìwé nínú ẹgbẹ̀rún iná nínú ilé tó kòrò ní ògbónlójò máa ń pàtí lọ́wọ́ gádùn wọn àtàkùn àtàkùn ògbónlógún ní ẹgbẹ̀rún oṣù lẹ́gbẹ̀rún wòye àtúndì kàkà yẹ. Mílíkẹ́ náà aláláwù ìlú ọ̀dọ́wọ́ ẹ̀wú nígbà tí ẹ̀kọ́ sẹ́ni ẹ̀yìn ti ẹ̀yìn ọ̀rá jẹ́ ẹ̀kọ́ náà wọ́n lè yé. Èyí náà wọ́n mọ̀ jẹ̀lọ́ ìṣúná ojú tí wọ́n lè káwáyọ̀ tẹ́lì wọ́n ni kí wọ́n wọ́n àmọ́kùn ájá. Nẹ́nà

wani sha ya ko a nan sasallan wuce da tarfi ya sunan a na aisha kan ta da ya aish hada jibril yukriu ki salat ya wa aish jibril da wa ji wa sallama wa da wa yusal sunan da to special ne da wa sai na yi ni wa ina alama ya goyi mu ina alama ya kibu no ne àmá wẹ́lẹ̀ wà látọ̀sẹ́ ìdíkálòtọ̀sẹ́ kálọ́ tẹ́kùnlẹ̀ tèbí ó dá ọ̀tẹ́ àwọn àjẹ́ ránṣẹ́ ti gbàgbé ní ọ̀gùn ní pẹ́sẹ́ àmàlẹ̀ májúmọ̀ tí ó mọ́tò wálẹ̀ ìrẹ́wọ̀n náà ní mú bá títà ní àwọn ọ̀sẹ̀ pàtà ní kàánú orí àwọn ọ̀sẹ̀ áfíà ìyàwó ló tún wọ́n tí èwo ní tún kàánú orí àwọn ọ̀sẹ̀ wọn gbogbo láì lọ́dún lọ́dún sí tún pé òun lè rí àwọn ọ̀sẹ̀ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba

níṣẹ́ ní ọ̀gá aláwọ̀ ìlà ìyẹ́wò ẹ̀wọ̀ ọ̀nà ẹ̀lọ́wọ́ tí ó fún tó fún rẹ̀ tí ó bọ̀ fún rẹ̀ àlẹ́dẹ̀ mọ̀sí ẹ̀fẹ́ ní orí nàánà ìṣà ìdí mọ̀sí kéré kánú ẹ̀sì àlejò àgbò nàná ìṣà nàná ìṣà àgbò àlejò gan. Epo ti yóò jẹ́ wọlé àlejò ń pàdé èyí ó lè ń gbọ́rọ̀ àlejò àìṣà yíye tí mọ̀ lé. Àlejò wọlé nàná ìṣà mọ̀tẹ̀ ní àlejò kẹ́lẹ́ lọ fún ìgbà tó kéde àṣẹ tí ó di wọ́n lé ní Nàìjíríà dáa o. Àṣẹ àwọn àṣẹ rẹ̀ wọ́n lè láṣẹ rẹ̀. Àlejò tí èkó nàná ìṣà gan ni lóṣù bá a lù kíkà. Tẹ̀lé ní ọ̀pọ̀ ìgbà mọ̀gá iná yóò tí ó yé ilé ìlàìlàì would you appreciate words of affirmation nánà wọ́ta wòye èyí tí wáá ti yé kàzọ́ wáá di kàzọ́ kàzọ́ wáá di kàzọ́ èdè wọ́n ni máa fi náà bí wọ́n ti wọ́n tí náà yóò rẹ̀ injina sojin ba su kawai wallahi tallahi na masu ko malu na wacce ga bayan yare an ni ba je wa ti o we wa ti shi ni ne na wa ti na wa ti wa sha Allah ga wa yi wa dana cewa lokaci ne dan wọ́n sọ yá aṣọ onídà ayélujára yìí ìgbà mọ̀lẹ́kà kò náà ká fún ìwé òdùnmí náà àwọn àti fẹ́ẹ̀lú òdùnmí náà nílà ìjọ kí ẹmọ yìí àdọ́wọ̀ ńlá wọ́n bá yìí ṣùgbọ́n àti àwọn àlèyé náà máa tún fẹ́ẹ̀lú òdùnmí náà yóò sí àti wọ́n yẹ yẹ àwọn olùkọ́ tàbí ṣùgbọ́n àríbẹ̀ ká ń yá ẹ̀ Yẹ̀sí ẹgbùn ọdún múbà, gàtẹ́ láàáìwò ẹni ilé inú láti nánú, gbàájú ló ti ní àjẹ́ yìí ti ẹgbẹ̀ ìdìdàn tẹ́ láti àmọ́wọ̀n kọ̀mẹ́tì ẹni ti náà yà. Ṣé ìjọmẹ́ kúskù rẹ̀ gáà nínú ìdàṣakábára wọ́n lè dẹ̀ dídé yà láàáìwò ìgbẹ̀mẹ́ ìjọ̀nà àrùn kọ́wé àdá àńlá dáadìrò yìí الخير هي مو يجيك من نن نن ولا يشبع ولا يوم قران ولا ولا عرفتي ولا بورنتي ولا جنتي ولا بكا ولا يجيك من بابو بابا لا يروح بيجي يجوا يا بابو بابا لا يروح كي يجوا يا عشان ما نمرنا هذا من وجود أحسن إذا ما تجد تعذير قلوبهم فطالما استعبد الإنسان الإحسان كيف يقولوا يقولوا بيان أنت شيء ما أعطيه وهو بل يقولوا يقولوا هذا شيء يقولوا بيان No, me interrumpo àríkà àtọ́lẹ̀lẹ́ kó dé tẹ̀kọ̀lẹ̀ ayé. Àgá àníbi káàkọ̀ wà lè fẹ́ tún Khadija àríkì rẹ̀ Khadija àmàlẹ́sì ìrìká faradí àdínà. Khadija ìmá àti òyìnká fún ilẹ̀ iṣẹ́ ìmá mi lèmi àná. Khadija wà fẹ́tìní bí máa rí ha àdíjà láwùú parí àyíká fún ilẹ̀ láwọ́ tẹ́lẹ̀ ẹgbẹ́ náà. Khadija mọ́jíjà àríkà fún ilẹ̀ ayé kí ẹ̀rọ mọ́jíjà àríkà. Khadija sí kan bẹ́ẹ̀ pátákì ilẹ̀ láwọ́ ẹ̀rọ. Ṣé ètò àṣírí nàìjíríà yẹ́ ṣí tí wọ̀dá àtọ̀lá ìyá ìwẹ̀wẹ̀ tẹ́ láti fún àdáàbò ẹ̀kùn ló ń ṣe tí wọ̀dá àgbẹ̀lẹ́bà inú asásẹ́mọ̀dé wọ́n yẹ́ wọ́n anáàtí àrẹ́ká ọgbà tí wọ́n tó yẹ báyìí ìrìdí ìrìn máa mú wọ́dá sálà jù wọ́n wà tí ó yẹ́ wọ́n aláhùnmà الله اللهم اجعل خيره تجري وخير ما جبلتها عليه واعوذ بك من شرها وشر ما جبلتها عليه اللهم اجعل خيره بعد خير نادي وتوبله مما شر مما شر بشر بشر نادي وتوبله ومن اعصب وجدته كيف يسير يسع هل تيرو amma da yake jima'i yi yi lokacin wajen jihar ilanin الكتاب ويسألونك عن المحيض قل هو أنا فاعتذروا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين ويسألونك عن المحيض أعجبك إذا كنت حيلا قل هو هذا الذي ينفع ويفاتر بدون ساعة المحيط تسيا جيزا جدا لأن أي لغة جماعي كنا أي لغة فانتان وفنا àmẹ́jì jìmá ẹ̀bẹ̀ ń zàyí ìdẹ̀nà lájí pàtà náà ẹbọ́ náà ní akìdìlì wa adìbìr wọ́gá àtọ̀bá ìyáàlì yẹnwẹ̀ wọ́n bá ò dé Imam Ahmed jáde lórí àríkì ìlú àpapọ̀, ṣe ń jẹ́ àríkì ìjẹ́ lọ́kàn ní àríkì wọ́n wọ́n fẹ́ wà. تأتي بين الإنصاف والرأيوة يعني عائشة رضي الله عنها وقال لي صاحب سؤال تأتي بين كيف كانت تعليم الزيت وعظمه تأتي بين كان يقتل هو صحيح ṣe ìjọ́jọ́jọ́ ní ẹwẹ̀ yẹgbọ́ ọ̀ṣìṣà báadà wa wọ́n tẹ́ka wú látọ̀ wọ́n tẹ́ka lọ́wọ́ látọ̀ wọ́n tẹ́kẹ̀ ìfẹ́ bàdé rí kátọ́ wọ́n tẹ́kẹ̀ ìfẹ́ làkẹ́bà pàtẹ́ ìfẹ́ ìfìlà ìwẹ́ ìfàtọ̀ láìpù lọ́jọ́ àràánù ó sún jù wọ̀ àlejò gẹ́rẹ́ kúrò ṣe ìlú zíkìrì ta ìdáhùn kúrò ṣe ìlú mẹ́ta ní zíkìrì ta ìdáhùn ní ẹ̀ńtọ́ńtò lẹ́jì ti fẹ́ fọ̀kwá ní èsù wúrú wala ila yakuna ba ta gurin gunya ni ne so gunya shi ma mula ba ta rajuli imra ta da ba ji to gangani da yuri amma ba ba ji ta ji ku to a sai su zo da illa shi kuma ya ce ni fa gwani ta kan ya ila ah, ah. ji ko sai no complain da buri kawai ne ebe zo zo da wuni ka le bu ke ba da wuni na lalle shi ko musiriyar ba ya wani kwaciye ne stress rayuwa wanda su nan bayan da gare ba yi kwaciye ne wani ne kawai ba yi kwaciye ne wani ne na wuje ne don wuju ji celebration wuju jima'i yi wuju jima'i àlàárí méjì ọ ìlàjẹ́ ìjẹ́ mú káàtẹ́ wọ́n tó tó ẹ̀nà ọ̀gbẹ̀ṣáwọ́ mú ní ọjọ́ èso wà ní ìwẹ̀sẹ̀ bá rí ìkàtú jí níta sára yìí máa mú ìbẹ̀bá rí lọ́wọ́ ṣẹlẹ́rì ìyá olóhùn jí ní àzẹ̀bí yìí lè dé ìta ọ̀sán ìlú tẹ̀sí rẹ̀ náà bá rí pé ṣe wà tó sókè ìlàjẹ́ lọ bọ́ọ̀mù alábàtú wà á tẹ̀fí sákàdọ́ àmọ́ ẹ̀ lọ fún wọn bẹ́ẹ̀ lọ́wọ́ àti káàtọ́ wàlẹ́ oríṣìí bàbí òṣì gan jẹ́wọ̀n tó tó tó ti lọ ọmọ káyìn tẹ́wọ̀ gẹ́rẹ́ ìjọba wọn àjẹ́wò bàyá bàbí òṣì gan náà yọtí àwọn tó ti ipá tẹ́wọ̀n ní lóṣẹ̀ ti yá ilé ipá tá yà á ti lòṣìṣí ìgbà tó lùgbọ̀ yà á kẹ̀dá ń ti yán lòṣò wọn alẹ́ fàgùdà sí Kàntí ẹ̀ ṣe ògúnbẹ̀ ẹ̀ tí iyúwẹ̀ ẹgbọ́n ìdàdé ìlú ọ̀yà nínú oúnjẹ láwùjọ wà ní kí a wà jẹ ní àrùn ìdàdé ìbí àràbí àyà gàlúgbọ ẹgbọ́n ni wà ní ìṣẹ́ àwọn ẹlẹ́wú gẹ́gẹ́ ẹmọ ju yìí kọ̀m̀pìlìtì nìmọ̀ àà lẹ́tọ̀ọ́ láti ìlú ẹgbọ́n واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا يجبوا تاتيتي ما لا يفتيتي تاتينا إلا يجبوا لقلوا يبقين منتي يبقوا لقوا ينوم يجبوا لقلوا يجبوا منتي Màsíhẹ́ ṣe ọgbọ́bẹ̀ẹ́ sílé ìyẹjọ́ bá àwọn náà gàdé láti gata ìdàjẹ́ jẹ gbogbo ilé ìdílé yóò yà máa wọ́gá dáàjì wọ́gá èyí ọ̀gá àjíyà na na náà rẹ̀ gbogbo ìṣirò kàwé òmùdẹ́ ìlúta tó kàwé òmùdá tó tó kàwé òlápọ̀ yìí ojú kàwé òlákàtà for bá wọn amma wata gaskiya lusun da yi sai ga malar ji kama amma wata jiye wata na ishara ji ka ka ka ka ka yi wata ga ake zanen wasu jina wace basira ne ma a nan za a sanar da a kafaru fi sa'atun nina na za ɗansu su yanayin da ciwon ya zaba yamnau ahalukum ta'amahu wa sharabahu wa naumahu wa ba da واجه الجيشة واجه السنة واجه الكلمة بونا فإذا قضى أحدكم نعمته الولي فليعجل الرجوع إلى أهله وقام كاتو ويشنو دونو فيش فشوفها يتي يأتي يوي يقول أعطاك كيف أصدق عصا يوم إمام مالك إمام محمد أبو خالد مسلم بن ماجه أدب اليوم Ọgbọ́gbọ́ ba dé ìlàwó ìsìn lókàtí ṣùgbọ́gbọ́ bí i àṣírò, ba dé ìlàwó lókàtí a máa, ba dé ìṣìlọ́pọ̀ ìgbẹ̀rọ àwọn ohun tí ó kọ́kọ́ ọ̀pọ̀ ìgbẹ̀rọ ìgbẹ̀rọ ìgbẹ̀rọ ìgbẹ̀rọ Kọ́wọ̀ láti àdúrà láti túnbà láti ìṣìyìn, ọ̀tẹ́kì ọ̀gá kọ̀ọ̀kúta ṣọ́ ṣẹ́kẹ̀ lọ́pọ̀ ní ìṣìṣùgbò ní àpàmànà lọ́pẹ̀ sí ṣíbàdé Láti ilé tí ó rí mọ̀, àlébì lẹ́bà lé ilé tí ilé mẹ́ta ìbùkálà bàbẹ́ jì, lẹ́rẹ̀ ilé tí káàdì káàdì bàbẹ́ jì náà bá ìjẹ́ náà. Ẹgbẹ́ tí wo, ẹgbẹ́ tí ilé mọ̀ bá ìjẹ́ ti gáàkì ìṣù máa àkọ́kọ́ tí àwọn ẹgbẹ́ ni inú tàbí àwọn ẹgbẹ́ ya shiga gudun shi ibn kasira da da tafsiru ko sura nisa aya wannan aya go aya ishirin yau kuma mini tabiya da ke buɗa ne da tabiya a da da ke masa da ya yi wa ne ke su ga yayi wa ne ke wudu yaya a da da ke masa da yushi a da da ke masa da nanaishe wa ne ke lawo go ya je mu a ne ba da ke shi da yushi a ke baba yadda shi fata tó ti lẹ̀fí ayé ṣìlọ tó ti ń ṣí. Àwọn àti ìṣẹ̀lẹ̀ àtúkú ló ń ṣe Mùsùlùmí ní pé ìjú ìjú tó ṣe jẹ́ àná. Wọ́n ṣẹ̀rẹ̀ àjò ìgbẹ́sìlẹ̀ àjẹ́ àfẹ́ دين النبي الخالق الأدنان ودين رب العالمين وشرعه وهو القديم وسيد الأديان وشريعة الإسلام الدين المسلم لنا أفضل شرعة لكن صلاة شريعة جونا دين النبي الصالح الأدنان الدين يعني بدون ليس أدنان هو دين رب العالمين وشرعه ويأتيه يسمى يعني تقاط الأمر الشريعة وهو القديم وسيد الأديان وليس جو يجيز شو يا رجال الجنة من يوعي ببعدك الله لا يجب أن تدعي iman cococi da mala'ikai da ciki da kwariya da kaddara da littafi fata da ji sanna su zaka haji Allah ya sai ba kura da sai jan fala zuwa liki sai jan kar ke da fitin ya ne mu ji ta ne ki ta ne ni ki a ce maka ci ci an yi so wajen أقرب لجنات النعيم وأهلها إخوان فرج أيما إخواني جيران رب العالمين وحبه أقرب بهم في صفوة الجيران هم يسمعون كلامه ويرونه والمثلتان إليه ناظرتان وعليهم فيها ملابس سندس وعلى المفارق هذا السجان إن كنت مشتاقا لها كلفا بها شوق الغريب برؤية الأوطان ومبطلا فيما استطعت فربما تجزى عن الإنسان بالإنسان ومن لجنات النعيم وطيبها فنعيمها يبقى وليس بفان وأكرم بجنات الليل جميع الجنة ويوجد وأهلها بذلك ولا إخوان صرت أيما إخواني يعني تلك الدولة يجوى أنت بدنا وقال كده من جنات جيران رب العالمين وحزبه فنجي مبوك يتوي سفوار السياد لغا إسياد جنة جماعة جيران دور أقرنهم في صفوة الجيران بالسروات فوجدنا هم يسمعون كلامه ويرونه إلى جلدي عسير وبنبيوت عمال يصيف يصيف يعيد منه والمقلتان إليه ناظرتان وعليه فيها ملايك سنة وسيرة رسل يذكر يعني جنة وعلى المصارف يا فم التجاري الشيخ الجمهوري ìyá àrìjẹ́lẹ̀ ìgbàjá àrìjẹ́lẹ̀ pátá tó sàbádé yìí pátá tó dáadà àrìjẹ́lẹ̀. Èkún ta mùsàkọ́ lára kàrífà nira wọ̀gẹ́wà àrìjẹ́lẹ̀ jẹ káàkó ṣẹ́kùn gari irinu yẹ́kì àwùkárí tẹ́yẹ da ya lọ́jì ga wa tẹ́jìn wà dájá náà wọ́n mú sinar fi masa fata farúkà náà tẹ́jì gbogbogbò òjòròyé

ẹgbẹ́ ìtẹ̀bí àwọn ẹ̀kùn ìrẹ̀dánà láàrín jẹ́ tẹ̀bí àwọn ẹ̀kùn ويقول أواجه تبيع وين ولمن عقيدة على السنة والجماعة ولتبيع وين وشو إذا كاتب يا آه ومن تبيع Ezu fún gọ̀ọ̀gọ́ta ń tọ́ ní láti wọ́n ti lè káàkiri gẹ̀lẹ̀ ìgbúgbúré. Ezu wọ́n ta ń tọ́ ní láti wọ́n ti lè káàkiri gẹ̀lẹ̀ ìgbúgbúré. Ezu wọ́n ta ń tọ́ na kafin wata su jirin kaji na waje kafin da ne kuskure wanda da ndo ne kaji national team na waje bita da ne kuskure a ga polisi ba ta yi kafiri da ne kuskure a ga soja ba ta yi kafiri da ne kuskure waje da yin kai da nake shi ga gani ba ta yi kafiri amma ban da nauyi ya tuyo mu yi jije قم طول ذلك ماكلا متوافئا فوما لكل فضيلة بابان واخنع رداء الكبر عنك فإنه لا يستقل بأمره الكتفان قل فاعلا للخير طوالا له فالقول مثل الفعل مقترنان من قوس منغوص وشبهة جائز ولسارع ريال وفدية آل فإذا عملت الخير لا تمن به لا خير في متمجد المناي واشكر على النعماء واغفر للبلاء فكلاهما خلقان ممدوحان وقل ذلك رأيه بفيدعته ماكنا متواضعا فليتكنا فهما لكل فضيلة بابان eshada nga yote falala welekewe ungwenya wendawo ungwenya wejifari ungwenya wejingaga ungwenya kedaja kadra waliteleja itapechi واخبار دار الكبر أنت فإنه لا يستقل بحمله الكتفان يوم يأتي يوم جديد بل تنجم وجواري يبتدي يلتفت وجوهه لغيره اياه يولي دين الله لله الواحد القهار وفاعلا للخير قوالا له سيد فعل خيري سيد بيان خيري ولسان مريا فالقول مثل الفعل مقتر ناري ترتبا للجيجا ويتاه الذين امنوا وعلموا الصالحات وجعلنا ما رجعت وتملكنا وعشان لا يمون من الكل في واحد كل جاني لا يجعل وعن تسيوم فيستطع ولدوس مرهوب وشبعة جاري ولدار أريار وفدية آل مدعوتني يا معروف شيء جودي لي كان يقول على وعد وجعل ورجعي Ẹ̀rùdá ayé ọ̀tàlọ́sọ́rọ̀ àdá àtẹ̀mú lìí, yọ́lá ti kí ìlọ́ra tẹ́ ló fàlàjì mọ́rán. لا خير في متمتع منان واشكر على النعماء واصبر للبلاء تيجي ويقيت يني ملوزيا ولا وجد واني وجد مسلمي وجد اهل السنه ويو لافيا ويو ديني ويو دي ويو دي ويو باي ويو دي لاكي ويو دي لا دا كوتي ويو Màtíbà mẹ́gáàjọ̀ láti wá àkúrò ìṣẹ́ ẹgbẹ́ ìtẹ̀gbẹ́ àwọn ìgbìyànjọ́ rẹ̀. Báyìí

你敢敢一辈子以为是家吗？我连都不 ولملة الإسلام خمس عقائد والله ألطفني بها وهداني لا تعص ربك قائلا أو قائلا فكلاهما في الصوت مكتوبان جميل زمانك في السكوت فإنه زين الحليم وفدرة الحيران قل حرص بيتك إن صليت بفتنة وتوقى كل منافق فتان أدي الفرائض لا تكن متواليا فتكون عند الله شهر شر مغاري ولملة الإسلام خمس عقائد الدين مسلم لنا وجعتي لبطوس معنى لا تعبد مسلم شو والله أنطقني بلا وعداني يتكلم الله معك يا وطنا توحيدي صلى عصر الزكاة لا تعصي ربك قائلا أو فاعلا بل سيك يوم بدك يقول سيما gaji gamana ma gaji halin nimanci ma gaji libatu ma gaji kurokuci ma gaji kazaji ma gaji da jika ji wa mace dalili ma gaji tsama ma gaji da hikiya ma ya ga ya dole an fa'i lan kwaje ki gawu ba ma gaji wanda ma gaji ba gaji ya ma gaji ya ma Fájìlá fún máa fi ṣojú ọkùnkùn báyìí, kẹ́ẹ̀nà ọ̀kànlá, kẹ́ẹ̀nà ọ̀jìnà, ọba dídájọ́, máa rí àjẹ́ ìṣẹ́ta àgùnlá ìdájọ́ sọ́lé ìrẹ́tẹ̀lẹ́lá tẹ́lẹ̀ ìrẹ́tẹ̀lẹ́lá sọ́ha. Bẹ́ẹ̀ ìdá àti ìdẹ̀nà, kò sí jẹ́ ìfẹ̀ tí ó bá ní ìbàmù. Ìfọ́ àti ìyá ìwádà wọ́n جميع زمانك في السقوط فإنه زمن يوي وصا جنن بيصفي ما نكد عجيسة زين الحرير وسدرة الحيران ومشمس بيتك إن صليت بفتنة وقرب فتنة عليك وتدجو مصيب دمو تكون دي دوانك كل شمس بيتك بو يقول وقعت لأي وقعت لأذنه nwataanle nye ade aeya bụa aa na oye ọee na nyeụ ya ala eraụ أتي الفرائض لا تقول توانيا يجب إنه بدل تجب يجب فتكون عند الله شر مغاني وذلك الحديث غائبا يدهشش نسيه يوجيه báyàrá wọ́gájẹ̀ wọ́jẹ́ tẹ̀bí akíríkì tẹ́ẹ̀lò tó wá لا تمشي بل لا تمشي ذا الوجهين من بين الورى شر البرية من له وجهان zafe da da sakari ba da mutum ka ku bai gani na tun shi ma ta ce ga ku sai in na maja la ta su dan ahadan ala na ma'ihi innal hasuda li hukmi rabbika shani ni man faqati ya daga jin ya sada ba ba ko da ji ba ya sada da hukunci fa ne ya ce ku hade su ba za ji taruwa ba ku yasa ne mota ba na je mota wun sai mashin ba na je mashin ya wai mutum ba na je mutuwa damuwa na kawai wa na wadda ke yi shi lafiya ya gwada kiyo ni ya ne ga ya zo fa ma wai na لا تشقى بين صاحبين نيمة فلأجله يتفاوت الخلان بيتا مساكا هنا أقول كيف يقول وجمع كاتي يا أبو بعد يأسو أقول كيف أنا أقول وأقول وإيه مواقع شوية دي يا ومجاز لا مواقع شوية دي يا ومجاز لا مواقع شوية دي يا وتهر بالوالدين فإنه فرض عليك وطاعة السلطان كيف بلوبل بيمشي ولي ولا بلوبل بيمشي بيمشي جوجو ومولا يوتيو بيشتغل بيمشي جانا وراجع مسجي وقرا إنما شيء الأرض ما يقول لك أنا تعرف بيجي شو بعدي تقول تقول jáàrẹ̀ òní wọlá àlọ́bọ̀ ọ̀gá jẹ́ àlewà ọ̀lọ́bà pẹ̀lú ojú bàbá mọ̀ ọdún àdájẹ́ ẹ̀kọ́ lọ́gbọ́n ilé pàtàkì iná wá sí bàbá sáyé fún wọ̀ máa wọlé láti pàtàkì ìwà ìrẹ́lẹ̀ ìyájọ́ náà لا تخرجن عليهم محاربا ولو أنه رجل من الهبشان يا جماعة أقول لكم كما يا بشاشي يتيدي دي من تبتنا سوانا أقول وما هلا لا يتفجي وما جيه تصيبي يا ومتى أمرت بديات أو ذلة فارس بدينك عشر البلدان الدين رأس المال فاستمسك به فضياعه من أعظم الخسران باو ina a wajen hari da zare zai ta wani amfani na fiye da rashin gari amma kawo tsirin zaki wacce da jikin yi wa yare daga yi da gari kai kashe wata alaka da ke tafi shi ne da yi da shi wajen yi wasu

لا تكن امرأة لديك جريبة لو كنت في النساء مثل بناني إن الرجال الناظرين إلى النساء مثل الكلاب تطوف باللقمان إن لم تكن تلك اللحوم أصولها قتلت بلا عوض ولا أسنان لا تقبلن من النساء مودة فقلوبهن سريعة الميدان لا تتركن أحدا بأهلك خاليا فعلى النساء تقاتل الأخوان ومنفقون كامل ملاحظة النساء ومحاسن الاهداف والصبيان لا تخلو بامرأة ذات قوتي تنبتي كتومر لديك جريبة لو كنت في النساء مثل بناني كوكي جيبا النساء في البناني lóòjọ́ ọ̀gá adé إن الرجال الناظرين إلى النساء للباجين للأسين باجين نجعل ليان لنا نقر إلى نقوف للعمان وشيش جمجون ملك غبانا إن لم تكن تلك اللعوم وصودها بيوتنا كنكا نبيا وكلا الجبال وذن ولا أسمان Sáàjọ́ adànìkẹ̀ẹ́nà láyìí, àmá àti ìyàwó wọ̀tọ́ ní ìlú ayẹ́tẹ̀ yóò yóò jẹ̀ yóò sí wọ́n bùkátà yìí. Lọ́yẹ́ pàtàkì ẹ̀kọ́ tí ẹ̀wọ̀n kò لا تقبلن من النفاق مودة فقلوبهن سريعة الميلان إذا كنت تقاتي ومجي يويا وشيك وقا I love you I love you قاكو كمالي إبونا وقاكو كمالي دعمو على تدور باري مثلا لا تترك أهدا بأهلك خاليا جايا زباكي وشيواك كل دين نويت كتوما فعلى النساء تقاتل الأخوان إبونا زكي قاكو يجي مبعد يحتيسو jugu wa kutudufikuna ka mulahabatin nisa ayo wadana fela kila hindu kilema wa mahasini na hadasi wa sibiyani da gida kan yego ga wani wani kawo yìí ìjọ́ òde nílùú ní ẹ̀kọ́ ọwọ́ tí ìrúnrẹ̀ fẹ́ jẹunye ìkáàgbó àrùn na sí ẹgbọ̀n orí ìráyì pàtí òjíṣìrí ẹgbẹ̀gbẹ̀ àwọn pẹ́pẹ́ ilé ìgbọ́dá mẹ́ta wọ̀láì tẹ̀lá ẹgbẹ́ àwọn ọmọ ìyìn ìgbìmí tó ń ṣìdẹ̀gbọ́gá àmáyé tẹ́ ìjíṣìrí àyíyàní agáyẹ̀ وآياتنا في القبر بعد مماتنا حقا ويسألنا به الملكان والقبر صاح نعيمه وعذابه وكلاهما للناس مدخران والموت بعد الموت واد صادق في آلة الأرواح في الأبدان وصراطنا حق وحوض نبينا خلق له عدد النجوم أواني إفقاد الأصل يا ذا مشربة الجنة وينال كل مخالف فتاي وكذلك الأعمال يومئذ ترى موضوعة في كفة الميزان والقدر يومئذ تطاير في الورى بشمائل الأيدي وفي الأيمان والله يومئذ يجيء لعرضنا ما أنه في كل وقت داعي وحياتنا غيره في القبر بعد مماتنا كبريه وبالياتنا حقا ويسألنا ينادي الملكان gaskiya rayuwa wacce malaika ma nuna kabarin man rabuka man nabiyuka ma jiruka wal qabru sahana imuhu wa babuhu kabari ni mu yi gaskiya ta ba kabari ba ke yi gaskiya wa kilahu ma yinna bi mutafarari ruso kalare wal basu bada mawdu wa dun sahibu aladu nuki ba ya jiru na ya ko gaskiya bi العباد أظن يوان سيادي وفراسنا حق فراس مبكية وهاوزنا دينا ولدي نويا لكوثر يا نبي حوض وتبقى نبي مبكية ويكون له عدد الجنون أواني مصباحية ليادة شربة ولا بكسر ناره وادروا الكفرة ويبال كل مخالف فتاني فالدن ظلم ذلك قال سوق أبو يوان وكذلك الأعمال يومئذ ترى إخوان يعني يقول شيء يسمرون قال أيونا دنا فنوي كافر مش كافر عنه جدنا Tàná owó náà, no dáná. Tàná ìdíjọpọ̀ náà, wíṣọ̀ dáná. Tàná ìdíjọpọ̀ náà, wíṣọ̀ dáná. Ẹnu ọ̀tọ̀ òṣìṣẹ́ ṣáà náà, wíṣọ̀ dáná. Báta òjìnà sálà àzòbàkà àjìkúrá àlùbá àjùkà àrùjú. Àsọ̀lá àtọ́ àlébí tẹ̀lé ajé ti àjídá wá ní lọ́tún fún ìwọ̀n tó mọ̀tẹ́lẹ̀ lọ. Dídí àlẹ́mọ̀ ọ̀kẹ́ ìdàkẹ́ òṣìṣẹ́ àjúṣúná àríkà àdébátaná. Yọ̀kẹ́ àdébákẹ́ ìsáà òṣìṣẹ́ òṣìṣẹ́ òwò àdébákẹ́ ìdáná. والباطل في صفات بلا من سمودنا والكتب يومئذ تصارير في الورى إخوان يعني كذا ذاك لسانك الشفا بشمائل الأيدي وبالأيمان والله يومئذ نراه كما نرى إخوان يعني كذا يعني تشيلنا قمرا بدا بالست بعد ثماني كمني بعدين إطعينا ناجو كيا ستي إخوان يعني بعد ثماني بعد ثماني maana ogó òṣèlú tó máa jẹ́ wọ́n sì rú wọ́n bá rú wọ́n bá rú báyàwó tó kù gángan níbi àdúrà bẹ́ẹ̀ tó kù gánúgbé níbi àdúrà pẹ̀lú tó ṣe àtẹ̀lé oṣù tó ṣe àyíjà àjẹmú tó ṣe àyíjì kàgẹ́gẹ́ bàdó àtẹ̀lé ayé ọmọ ká àtẹ̀lé tàbí ọmọ ká àtẹ̀lé tì ọmọ. Nàfi ayé kàrìṣe mọ láì kàn ọgbẹ́ kúta ó ti ẹ̀ bá dáná wani biya wata bacci ya ga wuce ya bane roƙe da yake ta lafiya ta da ta ta lafiya yana wasan ba shi bibiya ya nan wani biya na wasan to insha Allah ta'ala na tsaya kuma da gangani da shaitani ya ba su su fi shi ta gangani da cikin subhanak Allah wa biya bika sharan la ilaha illa anta anta fuka wa laki amma dan walima ta ga kale ga ja gaya na ma wani yana da jazakum Allah khairan subhanak Allah wa biya bika sharan la ilaha illa anta nastaghfiruka wa atubu ilaik assalamu alaikum